òṣèlú ni láàfin ayé ti mi ṣe rẹ̀ yẹn ẹ̀rọ lèmi lọ́jọ́ òní mi o lórí ìtẹ́yìn olórí ti fi mí lẹ̀ lọ ó fi mí lẹ̀ ìkíní ìkejì ìkẹta ṣé mo ṣe èèyàn ni mo tún tọ Olódùmarè lọ mo tún fi ti tèmi tọrọ báwo ló ṣe ń ṣẹlẹ̀ àṣẹ láti mọ rírì iṣẹ́ Olódùmarè yìí. olúwa fún mi ní àwọn olórí tó ń gbó jìgì olórí tó jẹ́ olórí náà olùkọ́ lọ́wọ́ rí olùkọ́ lọ́wọ́ yín ẹ̀kọ́ àdúró tì mí o ọlọ́run olódùmarè a máa gbà fẹ́yìn náà. gbogbo olórí ìbí wọ́n máa tọrọ àlàbọ̀sùn. pẹ̀lú ẹran ara torí òrìṣà náà ní òní ló ń dálé ó tọrọ tèmi o àdúrà mi gbà. mo tọrọ ìgbóná mi kó padà ó padà mo tọrọ àlàáfíà ó dé bá mi mo tọrọ ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ó dé bá mi mo tọrọ àlàáfíà forílẹ̀-èdè wa mo tọrọ àlàáfíà fáwọn olórí wa mo tọrọ kí ọlọ́run olódùmarè bá mi kó sí wọn nú ìyà ń jara àlú ìyà ń jara àlú ìyà ń jara àlú kí ọlọ́run olódùmarè àti àwọn onílẹ̀ kó bá mi kó sí wọn nú wọn ti lù ṣe mo fẹ́ kó tọrọ tiẹ̀ lákòótọ́ tó di orí ẹ̀ mú di orí ẹ̀ mú kó tọrọ tiẹ̀ olódùmarè ń gbọ́ àwọn onílẹ̀ ń gbọ́ tọrọ fọmọ tọrọ fọkọ tọrọ fáyà tọrọ fẹmi tọrọ fọrẹ ọ̀rọ̀ tó bá ṣe tiẹ̀ ní o èyí tó Whatever that is not for me, let it go away from me. Let sickness go away from me. Let death go away from me. Let me leave my family. I pray today. Let the faith. What ti fẹ́ máa kú lọ ẹ tètè fẹ́ nu yín sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ jáde. good, good. Good. ní ẹ́ ibikíbi tó bá wà jẹ́ kára tẹ̀ ẹ́ jẹ́ kára tẹ̀ ẹ́ mìíràn sọ́ọ̀tún mìíràn sósì mìíràn sọ́ọ̀tún mìíràn sósì lọ́wọ́ ẹ̀ náà ṣe ẹnu bá ẹ. kó ìtura ìtura dé. pé ó máa lóore ọ̀fẹ́ gbà àdúrà nígbà gbà bèrè jẹ bèrè jẹ bèrè jẹ ẹjọ́ ìfojú ọ̀nà yẹn sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ ẹ̀fílẹ̀ o. Túbọ̀ èrè pé owó òní jẹ́ kó forí kó tí ò ṣe tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀. my people this is very touching you understand kabezi say the time when people they monk can, say you not get olori for afi but you get girlfriend You don't forget say all these women now when they come they shout they do this thing dey were kabezi women friend the women wey kabezi pack put for palace right now kabezi was dating them, my people i will do video concerning am please subscribe and share leave your comment